الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين jókòó tí èmi bẹ̀rẹ̀ látàárọ̀ lásìkò yìí ọlọ́mọ́sá lè ṣe iṣẹ́ ìbádà fún gbogbo wa ká ní àníyàn pé tọ́lọ́ ni o ká sì ní àníyàn pé àfihàn ìsọ́lá náà ẹ̀sẹ̀ ni tí bá ń fẹ́ kí tọ́lọ́ ń gbòòrò tí sì fẹ́ kí súnà náàbì mọ́ kò ẹ̀san tí àwọn níbẹ̀ máa ń níwájú ọlọ́run ọlọ́mọ́sà kárí owó wa wọ́n ní àwọn afá tí wọ́n bá wọn sọ̀rọ̀ tí ó kún sí àmì ọ̀lọ́ ẹ̀sìn lọ́gbẹ́ta bá ti sọ pé nǹkan bẹ nínú ìsìláàmù ó ní láti já sí pé a rí ẹ̀rí fún nínú Qur'an àbá rí ẹ̀rí fún nínú sunnah Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo tá a bá ti fi sára nínú Qur'an bá nínú Qur'an wọ́n wá ní ẹ̀rí ń bẹ nínú Qur'an tó fi yé wa wípé ọlọ́run ní àwọn ọmọ ìtínà wọn jẹ́ ọlọ́run ní àwọn ọmọ ìtínà wọn jẹ́ àwọn àfáà tí wọ́n sì bá wa sọ̀rọ̀ sọ wípé èyí tí ń jọmọ nínú ṣẹ̀ríà Islam ìjẹ̀kùn ni wọ́n ní ká fọ́ọ̀mù concord èkí ni agreement tí ó wà láàrin ọ̀rọ̀ méjèèjì yìí ṣẹ́jẹ́kùn ni ọmọ jẹ́ nínú Islam ni àbí fìtínà so eléyìí yóò mú wa gbọ́ àgbọ́lé kí njogolo jógbóló Ali alfitna ní tí ń jẹ́ fìtínà èdè lárúbáwá ni òun náà ni bí a bá rí tó bá ti dógùn dógùn tí ní fi àbí ẹ fi sún débi tí ìdógún yìí tó wá kò lára irin ẹ lárúbáwá tó ní alfitna wọ́n máa ń lò fún bẹ́ẹ̀ a bá ti rí irin kan tó ti nífẹ̀ẹ́ta tí ó fẹ́ wúlò máa káwá lu ọgbọ́n kan bí àfiná ká fi pa ogun tí ń bẹ tí ò dá rẹ̀ ká fi hádànù wọ́n máa lò ní gbólóhùn níbi ń já sí wípé bọ́lọ̀n bá dé fìtínà sẹ́dà oore ní ma ń fẹ́ jẹ́ tí ẹ̀dá bá pàpọ̀ lọ́wọ́ tòró dàbí gba wípé àwọn ìdọ̀tí kan ti bẹ̀rù gbàgbọ́ ẹ̀ tẹ́lẹ̀ tọ́lọ fẹ́ sàfọ̀mọ́ rẹ̀ ṣùgbọ́n náà àdánwò ló wá gbé ìsàfọ̀mọ́ ń gbà fún wọ́n gbà pé tí bá ń jẹ́ fìtínà bí mùsíbà ma ń léèyàn kún ní máa nì fìtínà ò gbọ́dọ̀ ma ń léèyàn kú lọ́dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ tún lékún ìsúmọ́lọ́run ìdásọ́lọ́run tó dáyì tó bá wá ṣe wípé láti bí ìpìlẹ̀ ọgbólóhun lórí tọ́lọ̀ fẹ́ kó ṣe lórí ọmọ yẹn so yóò máa jẹ́ ìdẹ̀kùn tó bá yege lórí àwọn ìdánwò yẹn fún lóòjọ́ alùkìyàmì nírùbẹ̀ yẹn ọmọ ń jẹ́ ní'mà gbogbo àwọn tí ń ṣe lálàyé fún wọn látàárọ̀ yìí ojúṣe ìyàwó àbí òbí méjèèjì lórí ọmọ bẹ̀rẹ̀ láti orí pé èèyàn wáyà gidi fún èyí tó jómi náà wọ́n kùnrin gidi ara mi mo fẹ́ kó sí pọ́kùnrin gidi oní òbímọ láti fẹ̀ jáde ẹni pé iṣẹ́ àlìjẹ́nà iṣẹ́ ìjẹ̀kùn tí ẹ̀rọ lọ́gbà wájú ọlọ́run ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó fi lóyún sínú ájòwò ni ìyá ń ṣe lórí kó lóyún sínú kó lè fi wẹ́rẹ́ ájòwò ni ẹni tó ní ìyàwó ó ní ṣe káàkiri ó bí pé wọ́n bímọ wọ́n sọ lórúkọ wọ́n tọ́ ẹ̀sìn wọ́n tọ́ tayé

a ma gbìyànjú kagbọ́yé bóòlù ọmọ sí ń jẹ́ ní ìmá bóòlù ọmọ sí ń jẹ́ fìtínà nínú sọ́tù tàbọ̀wọ́n ọlọ́niyá ayyuhallazina amanu inna min azwajikum wa auladikum aduwwan lakum fahdharuhum eléyìn náà tún ṣe àfihàn ilẹ̀ wípé àwọn ọmọ tọ́lọ̀ ń bá fún yín in ṣe é ṣe kí wọ́n jẹ́ ọ̀tá fún yín so fìtínà náà ni tí lọ́ta ń jẹ́ lọ́nà fún wá parí rẹ̀ ní parí ayẹyẹ wípé wà ń já ẹ̀fùn wà tásfàhù wà já òfèrú fa inna Allaha ghafurur rahim ń já sí gbogbo ó ní bó ṣe sí béèyàn bá ní sùúrù fún téèyàn ní àmójúkú ò ládátẹni tó bá ṣe wàhálà fún tọ́lọ́run ní èèyàn náà ó nì so níbẹ̀ náà yóò máa jẹ́ ní ẹ̀mà àmọ́ lójú táyé wípé kò tẹ̀sí ní téèyàn fẹ́ kó tẹ̀sí yóò máa jẹ́ ọ̀tá fún yàn torí irú ọmọ yẹn gan mọ́ ló ní so ọ̀rọ̀ sí tẹ́sí lórí ẹ̀ ó ti wà náà nàbà نعم بسم الله الرحمن الرحيم العلامة ابن رحمه الله تعالى lọ́lọ́run kó bá kẹ́ wọn nínú àwọn àfá òdúdó ọlọ́mbóyàn lọ́mọ bó lásìkò máa rẹ̀ kí ni àwọn ẹ̀tọ́ tí ọmọ tó sì ẹ̀gbí ayé ní ìgbà lọ́wọ́ àwọn òbí ẹ̀ wọ́n pè ní tó ìpòtò mọ̀rúd fi àkámi mọ̀rúd kódà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ó sì àrùn mi lórí in tó gbajúmọ̀ láwùjọ wa láwùjọ mùsùlùmí kódà bí èèyàn bá ṣe bọ́lọ̀ bá yọ̀nda ọmọ fún èèyàn àwọn èèyàn ó gbà wípé ẹ̀sìn òye èèyàn tó ó ní pé bá bá bímá tí wọ́n kó jáde inú ẹ̀jẹ̀ tí wọ́n wẹ̀ ká òun sí etí ọ̀tún ká ọmọ sí etí òsì àwọn afọ́ àánú hikima àbí wisdom táà lè mú jáde nílẹ̀ ní wípé ọmọ tíṣẹ̀ ń bọ̀ wálé ayé kó sì pé àkọ́kọ́ títí ó kọ́kọ́ láyé kò ní jẹ́ ìgèrè àtọ́fọ̀ kò sì ní jẹ́ ìrúkú yìí àmọ́ orí tí ìsìláàmù fẹ́ kó kúlé lórí náà ní ọ̀pọ̀ tí jẹ́ tafid ẹ̀sìn pé ìgbà tí ma ń gorí ìmọ̀ tí ìwádìí náà bẹ̀rẹ̀ sí gorí ara wọn wọ́n padà rí wípé hadisi tó establish yẹn o tó rinlẹ̀ ní wípé a máa ń pèrún sí lọ́tún létí ọ̀tún kò ní ìkẹ́kẹ́ sí pẹ̀lú etí òsì rí àsìkò ọba síkò eléyìí kò strange sétí ti wá ìyẹn ni pé mùsùlùmí ti dá máa ń lọ sáwọn ìdánilẹ́kọ̀ọ́ ṣùgbọ́n lè tí mo fẹ́ sọ wípé bí oṣù kan sẹ́yìn ló sẹ́rùn sí mi o ní pé gbogbo chains of transmissions tó wá fún tọ̀tún gan náà tí a weak wọn ò sí lè establish fact in Muslim kódà ó wà disturbing tébí náà ni mo fẹ́ ṣiṣẹ́ lé lórí bí máa rẹ wọ́n lọ bá fún ọ ní àgbóyé àtàhìníkì yẹn ni pé kákọ́ jẹ nǹkan kan lẹ́nu sígbọ̀n láti la ohun ọmọ ọba sẹ̀ ìdílé ayé ó lè jó ní mo wà tọ́ sí lẹ́nu bó sì fi yọ sí lẹ́nu wọ́n fi yọ sí nǹkan burúkú lẹ́ Yorùbá ó sì jẹ́ làbínú tánà bí lónà lórí lẹ́gbẹ̀ẹ́ kó fún ó yẹ zamzam ó sàti pé tí ọkọ̀ fi láhùn ká fi wá nìbáríkà àwọn nǹkan yẹn so wọ́n ní gbogbo àdíyí ẹgbẹ̀rún sí lọ́tún létí ọ̀tún ẹsẹ̀ kọ́mọ̀ sí létí òsì wọ́n ní ká gbìyànjú àti ìwádìí rẹ̀ dáadáa wọ́n wà rẹ̀ Thank you.